kábọ̀ olúkú mi. ọmọkùn ọ. ẹ o. Mm. o. ẹ. okun. Mm. he káàrúgire kú ọkọ ṣe. mo fẹ́ kó ń rọlé mi. kábù ọmọléhi. ewo wọn yìí ní kábù mi náà ń kọ. mi fẹ́ pítọ́ ní méjì ń wọ inú ọ̀rọ̀ ọlọ́run èèfẹ́ mọ́lé. ọ̀pọ̀ àwọn mi ń gbọ́. jésù kèpí tàn yìí. ìjọ kan ẹni méjì rà á ìkan ọlọ́gbọ́n ìkan òmùgọ̀ ẹ ọlọ́gbọ́n fẹ́ mọ́lé ilé ò fẹ́ mọ́ yìí kò fẹ́ ń lágbára hàn pẹ̀ ó àmọ́ léwu àpáta ègún níkàbù omi ò á mọ ìlété tọ amọ̀tán àyìn hìn ehun wa àpẹ̀ tó bẹ́ òjò rọ ìfún tí kò kó ẹfẹ̀rẹ̀ jù tóbitóbi omi kún àmọ́ ilé yìí lágbára ilé yìí á hàn wò bí ṣe ṣe wá pàtàkì gíga kémọ́hí. ǹhìn lómi nípa omgo <laughs> emole besue amo hewo ngoyin ni kabu omi nbe omo tan ayin ehin ilé mi mọ hun wa òtó gbọkangbọkan àfi wá òjò dé kúkúkúkú. ẹfẹrẹ júwe e ti tọ àfi wíí wíí wíí rírírírí dẹ́m ilé ti wó. omugọlọ ńláró. wóyò ilé mi mọ́ dà wò. wọ́n mọ ẹjẹ́ lẹ́yìn dà wò wá bẹ́ẹ̀ ṣe ṣe wo wọn yìí ní kàbó omi ké mọ ikọ̀. ọkùnrin mọ̀ gọ̀nà kọ. bẹ́ẹ̀ kọ́ egọ́mọ́nà olúkúmi jésù ń hẹ́ ẹ̀ ẹni wọn ìgbọ́rọ̀ ń gbọ́ táwọn ṣe wọn ẹ dàbí ẹni ìmọ̀lẹ́hẹ̀ wá pàtà gíga ní kàbó omi. òkàn bá kú ọ̀nì renú yíya gbára wọn bá ti kú àwọn arọ́dọ̀ ọlọ́run àwọn bàdó ilé ẹ̀hún wa nìkanìka jésù kristi dàbí àpáta ìlágbára ẹ̀ṣẹ̀ dàbí afọ àti yanyin jésù fẹ́ gbá ọ̀la kóònù ẹ̀ṣẹ̀ wọn wẹ ọkàn ẹ̀ mọ́ okòyìn kó àtó dúró léwo jésù gẹ́gẹ́ bí ilé ìdúró léwà pàtà jẹ́ gbogbo ẹ̀ṣẹ̀ wọn yìí ọ̀hún wa ọ̀dàbí yanyin òkò bá hàn kù wọ̀rọ̀rùn eérú jésù ń hè ẹ̀ ń gbogbo ní dàbí ilé méjèèjì ilé méjèèjì kẹfẹrẹ júlù tómi hàn tún kún bó wọn bẹ́ẹ̀ náà kọ́lọ́run á ṣe dángbè ayé àwo níjọ́ kan ẹni wọn ìbápẹ́tẹ̀ ìwájú nú ẹ̀ṣẹ̀ wọn á dàbí lé èwo wọn ta hin wọn híbe hun wa wọn á lo ayé wọn bẹ́sù ṣe ré wọn. ìyá ajá ń tóbi tóbi yẹ́ ló kàn bá kú àmọ́ ilé rẹ̀ á lè wá pàtà á hì nínú ewu bẹ́ẹ̀ náà kí àwọn ìgbọ́rọ̀ Jésù gbọ́ táwọn ṣe wọn hàn hì nínú ewu Jésù Kristi kìpìlẹ̀ olúkúmi Jésù fẹ́ràn ẹ é kú lórí igi àgbélébù láti jìyà ìránṣẹ́ ẹ wọ́n bá gba Jésù gbọ́ ahọ́n gbọ́ràn àrùn wà nìjíríà ló kọ̀ bá kú. a má fẹ́ jẹ́ òmùgọ̀ ènìyàn lémi ìfẹ́ jẹ́ ọlọ́gbọ́n ẹ màá gbẹ́kẹ̀ mi lé Jésù ń má hàn rè omi màá gbàgbọ́. kọ́lé sórí àpáta kọ́lé sórí àpáta ilé ìrànyìn a bá ràn yín lọ kọ́lé sórí àpáta.